ìwọ táwọn tẹ́ pé nínú gbogbo yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń àwọn onílẹ̀ ń lọ́wọ́ sí ọ wọn náà tó lè so lórí wọn rèé tí mo sì nífẹ̀ẹ́ rẹ dáadáa ọ̀wá lọ́rẹ̀ èjé wọ̀ ọ̀wọ́n bá sá ìgbẹ́mọ̀ lọ́wọ́. bàbá ṣe ìrántí pé àwọn ìyá ti sọ pé kò sẹ́ni tó lè ṣolórí láàrin gbogbo wa àfi mi nìkan. wọ́n sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n sọ làwọn yọrọ padà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 wá máa yìí kí ló ṣe ẹ ṣó yá wèrè ni ṣójú ń dun ẹ ò rí pé mọ́tò ń bọ̀ ni ṣé tàǹtẹ̀ yẹn ń bọ̀ ló yẹ wàá má lọ rẹ́sì lé mọ́tò wọ́n bọ́ kó. Ọ̀rẹ́dì, wọ́n kí ló rí lè ṣàlẹ̀ gbogbo mi ò lè sọ pé nǹkan báyìí kankan ni ó ń ṣe mí. it's been a tí mo ti ń mo ti ń rìn kiri kí tó pàdé mi. mi ò sọ pé nǹkan báyìí pàtó ni ó ṣẹlẹ̀ kò yé mi. ọkàn tó ṣe wá rántí kankan pa ẹ̀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 mi ò mọ nǹkan tí mò ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni. ojú ló mọ̀ ọ́ ṣáà. bó ti jẹ́ pé kàn ṣe pé mo lẹ́ni tí láti gé mẹ́ pé máa assist ẹ ṣe gan sa. wọ́n lè zọ àti ẹ̀wà mi for a ah. àbí kí ló fi. ẹ ṣe gan sa. Thank you ẹ̀yin náà bá mi pàdé sá. pásítọ̀ ìsàrẹ̀ pé ládùá kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ mọ̀. nǹkan tó bá sì ti ní ìlú sá. Boss. Bravo. Oògùn ọ̀gẹ́ pípọ̀ ló ti wá ẹ jọ ta ni ẹ béèrè ta ni ẹ ń wá. àbúrò èrè lélẹ̀ yìí ẹ wá ibo lẹ́tí gbé Chris Brown wá òbò ló bó ṣì èrè bó ló tó wá ṣé tí ẹ di ni àbúgbọ̀n. aláyé so ya wèrè ni ẹ tó nílé kọ́. mi ò mọ ẹ tẹ́ ń béèrè. wait àwa ń sọ̀rọ̀ ojú òkú ikú apá ìròyìn àti bó ṣì èrè. kó di dada aláyé lọ́lẹ̀ jọ. ẹ̀yin guys ẹ jẹ́ ká calm down. ẹ̀yin guys bro kí ló ṣẹlẹ̀. kí ló ń ṣe yín. kálẹ̀ lè. bọ́lá tí mú kínní wa. àkọ́kọ́ gbígbó wọ ilọ lẹ́nu ẹ mọ́nú lé ẹni tẹ́ wà náà ṣe pọ́sibú kí ẹ kọ́kàn wọlé wá kàmí mọ́tò ìṣẹ̀lẹ̀ tí mo wọ̀ ni ẹ take care easy ẹ pé bọ́lẹ̀ good to see you guys. wàhálà ti wà o. wàhálà níbo ta ló gbé wá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 ẹ ah! wá kí ló máa ń ṣe èèyàn náà simple instruction kẹ́lẹ̀ fọ́lù ẹ̀ tó kó ti mess up bad. ẹ̀yin báyìí wọ́n á tèkẹ́ ìzì ni ẹni tíjà òde bá wọn ló pe so number one nínú ẹ̀rẹ̀ mọ̀ pé látijọ́ tí mo ti ń fa àwọn ìbò jẹun fọlọ́wọ́ mi rí eléyìí ti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 ẹ̀ guys guys. kí ló tó very sure pé tó bá ní ibi tí mo bá pọ̀ sí ayé yìí mo ti tán nìyẹn ìgbà kò sẹ́ni kankan tó lè rọ́ọ̀bù mọ́tàn nípa. calm down ah, ẹ calm down ẹ jẹ́ kí ni a fẹ́ ṣe é sìn kí ni solution sí gbogbo nǹkan ah, ah, solution solution ló ti gbé wọlé yẹn náà solution nìyẹn. ìyẹn ò possible mẹ́ ṣọ́ máa tẹ̀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

ó ní báwọn ní gbogbo tó ń wuyé ṣe máa ṣe àbámọ́dá kò ní dá tiẹ̀ kó má ṣe olúgbògì àjànàlúfẹ̀ ọkùnrin dáadáa tí wọ́n bí omi ọkùnrin àjàntí dáadáa tí wọ́n tolúfà lẹ́yìn pàdé ní fàgégùn nígbà tẹ́gùn sokun pọ́ńgùn láṣẹ lẹ́nu ìfọlọ́dún ọ̀nà kí n láṣẹ lẹ́nu. <sighs> ẹ ṣé mo dúpẹ́ ọ̀wọ́n lọ nílẹ̀ ló máa rẹ̀ àjèjì ò mẹ́sẹ̀ bẹ̀ àjèjì kan fòru wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ yòókù gbogbo lọ ó lẹ́yìn ara mi ò wọ́n dá ló ń gbogbogbogbogbò gbogbo èyí tí mo ṣe lónìí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 Let's go! I beg the floor. I beg the floor. I beg the floor. Come on, go away, dad. I beg the floor. Ẹni kò sáúsá, ẹni kò jà tó wù ẹ̀yìn. Ẹ jọ kí ni ẹ ti fẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ni ìtumọ̀ gbogbo ẹlẹ́? Ṣé mo ní òtítọ́. ẹnì ìṣòlórí dé mi. mo ní kẹ́ni jọ. I'm an engineer, sir. Sir, Engineer ni sir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 àwọn máa jẹ́kù àwọn ọmọ olómọ òkú ọmọbìnrin ara sùn wọ́n wá ní kò ṣẹ̀jẹ̀ ní owó ọ̀wọ́ nítorí owó tó fẹ́ ní owó tó fẹ́ rí iṣẹ́ tó ṣe àti èyí tó ṣe ó ti fi kú wọ́n mú mi lóhun tó kọjọ ayé àsọ òkúrí ẹ̀mọ́fọ́ ẹ̀ wá máa níjọba òdà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

àbàṣàkùtù alágbára tí ń fàyà baláṣọ ẹkùn bàbá o. ó jẹ́ nǹkan ìyàlẹ́nu pé mo ṣáájú ní débi èmi àkànní ẹkùn mi láti inú ìdè kanú ẹsẹ̀ ọ̀ọ́gùn àwọn àlejò. hello ẹ jẹ́ kí n pè yín padà jọ. ẹ sọ̀rọ̀ ẹ is engineer ara. engineer ah, láti bùsà. Ah, ṣé bó sọ pé ó pè wọ́n ká tó débí. ìwọ náà wọn ló fi pé ká máa bọ̀. Ah. ẹ̀dẹ̀ sí ọ̀pẹ ní appointment pẹ̀lú wọn. of course náà ṣàkóso máa bọ̀ ń bí adúró wa láìsí pé a ní àpòpín pẹ̀lú wọn ok ẹ fẹ́. hello hello àǹtí ẹgbẹ́ fún yẹn. ẹ má pariwo bí a máa bọ̀ báyìí ẹ mọ̀ o. ẹ bá pariwo ya mo bẹ́ẹ̀ ẹ̀ masare masare ju kádà rẹ lọ masare masare ẹ̀yà ẹ̀yà kò sówó lọ́wọ́ mi kò sówó nǹkan lọ́wọ́ mi. Ah. No. Oh no. これは、これ方もプリン。Pula, you are. And then I lost a sense. One, <laughs> two. <laughs> Tá hum. Hum. Parou. Hum.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 èmi kọ́ mo lọ́wọ́ mo lọ́wọ́ ni. grado kásùnù mo fi agídí gbà àwa náà dẹ̀ wá fi agídí gbà kásùnù ká máa pàdé. ó ṣáà ti ńlá ti bàbá lẹ́rù Akọni Akọni Akọni ẹkú Akọni ẹkú Akọni Akọni ẹkú ṣá ṣá ṣá ṣá ṣá ìhà ẹ̀yà húlá ṣá ìhà ṣúgà. với yêu xa lai cu cu cu cu ca ca ca ca ki ki ki ki ki ki ca ki ca ki ki ki ki ki ki ki ca ca ca ca ca ca ma cu cu ca ca ca ca cu cu ca ca ca ca me me ma Colin! Ecco, attenzione, ecco qua un po'. Eh, lo sa, urlare!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 kó má bàa kàdákò òun wẹ̀yìn wò ó yẹ àwọn ọmọ rẹ rí mi ìwọ nìkan ni mo fún ní àǹfààní láti fojú kàn mí sars yẹn kí ni ìdí tí ìwà àtàwọn ọmọ rẹ fi ń dènà dè àwọn ọmọ mi ẹkùn ni èmi ajá ni èyí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

kókó kókó kókó kàkàkàkà. ọmọ kó wa kúrò níbi ọkọ wa kúrò níbi wọn tó o. <laughs> ọmọdé òmùgù ó ń pè lọ ojú ọ̀nà tẹ yẹn ó di gágá bí mọ́tò yín ṣe takú kò ṣẹ̀yìn mi bí n bá ṣe bẹ́ẹ̀ yìí. ṣe fàjẹ́. ṣùgbọ́n báyìí ọ̀nà ti ṣí. ìrẹ́yìn mojú ọ̀nà ẹ̀dẹ̀ máa tọ̀nà. Ah!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 bó ṣe orí bí kò tó nǹkan ó lọ fún just two operation òun fẹ́ gba break irú wọn náà máa ń ṣọwọ́ kan náà máa láwọn fẹ́ lóṣù kan káwọn tó tó ṣe mí idiot. respect gbogbo wa la mọ̀ ọ́ ìdára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 dáa gbogbo nǹkan tó ń ṣe ò make sense bọ̀ ẹ jẹ́ ká ní sùúrù gbogbo ẹ̀ ẹni tó kàn máa disappear dé tó máa máa gbọ́ nǹkan tá à ń sọ ṣé ẹ mọ̀ bóyá ó ń gbọ́ nǹkan tá à ń sọ báyìí. kó wà kó sí nǹkan fẹ́ ṣe kó pa wá lọ kó bá pa mí fẹ́ pa sàré mi owó tí kú bá dé fún jé nìyẹn tó bá pa mí fẹ́ pa sàré mi. àlàyé ah. ẹ̀rú ò fẹ́ fẹ́ kú ni ìkíní kan ṣe dá. a ti fojú sí a ti fara sọ jẹ́ ká ní sùúrù náà. amájà rí ibi obìnrin fáìn kò ní kún bá wa náwó lòótọ́ ẹ̀bùn àwọn nǹkan tó kàn ń ṣe tèmi ò láì náà ni kò ṣe ń ṣẹ̀rù bá wa ẹ jẹ́ káwọn fúnra wá wá kún ẹsẹ̀ wa má jẹ́ káwọn máa fowó sọ pápẹ́tì jáde. ṣé máa gbọ́rọ̀ ẹ̀jẹ̀ ìgbóngbà kan ṣe já lọ jù. àti tí wèé gbọ́dọ̀ gbé yàrá rẹ̀ ló rẹ́ gbọ́ olóbìnrin ilé ìsọ ọ̀rọ̀ bí ló sọ lélẹ́gbẹ́ tó rí ẹ̀kú owó lówó ẹ̀nà àbí ó lè bójú ajẹ́ àwọn lọ sí kílọ̀bù bójú ajẹ́ àlọ́ fún òṣèlè òṣìkọ́ta mẹ́sẹ̀ ta lè dá sí lọ́wọ́ ara wa. nínú ẹsẹ̀ wa fẹ́ ní ká wá kún èmi ní wà kó tipẹ́ tipẹ́ o. àṣẹ rẹ arógun masalẹ mi ìdí kan mo dẹ̀ wà mí o sí dìbàjẹ́ èmi kò fọ́ fún un. ẹ bá ti yá yín ti yé mi. ṣé o actually sir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 mo ti rò pé wọ́n gbádùn díẹ̀ ni aṣọ ọgbàdùn ọwọ́ àyà lára rẹ náà àmọ́ se ṣe bí yín pé kẹ́ ẹ ronú pé kẹ́ ẹ lè ń sóògùn owó ọmọ ọdún mélòó ni wọ. nineteen years 19 years. sir. nineteen years lọ́lọ́ fẹ́ sóògùn owó ó yẹ kí n dábàá kí wọ́n lọ rìn pa ọ́ dànù ìwọ ńkọ́. ẹ ṣe mi ti ah, ti di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 tó bá ká nínú ìṣòro tẹ ẹ ní ẹ bá mi fún ojú. ẹ ṣé o. ṣọ́rọ̀ tún wà tẹ́fẹ́ sọ. àmọ́ ọ̀rọ̀ jáde o àṣẹ sì tẹ̀lé mo ní ìbéèrè mi. ẹ sọ. ẹ jọ ṣọ́ọ̀ṣì bó gangan lẹ́yìn lọ àti wípé sẹ́yìn ò lẹ́bí kankan rárá ni bí bí ẹ ṣe máa ń wọṣọ dúdú yìí mo mọ̀ pé nire ni àwọn wà wọ sólùkùn gbà àbí fadá ni àgbéremọ kátólíìkì tàbí kọ́ jẹ́ pé ẹ bíi golden godfather chọ́ọ̀chì tẹ̀rímẹ́nì tọ́lá wa mọ chọ́ọ̀chì táwa àmọ́ ẹ̀yin gangan kí lẹ belong sí. rárá ìgbà tí ẹ ti sá kọ lọ́wọ́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 Yes. The money is right here. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ need láti make ara yín available. In fact, kẹ́ ẹ sọ fún mi pé kí n máa bọ̀ níbì kan nísìnyí láti wá gbé fún yín. I'm readily willing to do that. Yes. Okay, no problem. Ọwọ́ yín ló dẹ̀ kù sí mi. Hello, ẹ jẹ́ ń pè é padà, ẹ jẹ́ ń pè ẹ jẹ́ ń pè Kí ló ṣẹlẹ̀? Down! Get down! Get down! Tó bá You sókè ìwà jẹ́. Gbójú sókè ìwà jẹ́. You dey pray us look, Ọjà ló pè wá ni. Dada dada ìjọ. Honorable Babatunde gbé ojú ẹ sókè. Okay.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 ṣé o ní owó nínú mọ́tò yìí. owó wa owó ògbé náà ni. ọ̀nẹ́rì Babátúndé dọ́là àkọrè owó wa náà ni. Babátúndé èmi àkànní ẹkùn sọ wípé kí a má pàdé wọn. nínú yìí. síbi kí láti fẹ́ gbọ́ pé èmi tí mo ní irú ẹ̀yìn báyìí nínú ìlú yìí báwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí mi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 Have a good day, sir. Have a wonderful day. tí máa ń ṣe gbogbo àwọn kéékèèké tó bá ti lọ sí lóyìnbó tó ti lọ kàwé tó dé báyìí òyìnbó kàǹkàkàǹkà ló máa kó dé ẹnibodè tí ẹ̀mí jọ̀wọ́ lójú mẹ́gbù ṣe sọ̀rọ̀ sí mi torí ọlọ́run ṣé mi ni èmi ló lè wọ tó fẹ́ lọ ṣe ṣìnà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 èso ṣe kókó ajá tó ń lé kókó lè ṣùn ṣe hìyà èmi lẹ́kùn ẹ̀yin lájá ẹ ṣọ́ra yín ká ẹ má bàa fẹ́ jẹ́wẹ́ o torí ẹgbẹ́ iṣu kan nìyàn èmi àkànní ọkùnrin ogun àgbélẹ̀mọ̀ bí ogun òṣùwọ̀n gbogbo ara kìkì ogun alágbára tí ń káyàbá láṣọ àkànní ó ṣà ó ṣà ó.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 ibi tó fi ń yìn ní òkò nígboro rẹ̀ gbogbo nǹkan tí ìwọ àti kọmíṣánná àjọ sọ pátá ìlú gbọ́ kò sí tó dùn mí bẹ́ẹ̀ ju ipò sọ wípé o ò mọ ẹ̀yìn. akọni ẹkùn. jẹ́ ní òtò ẹni tó fi ń yan ọ̀gbọ́n lulẹ̀. akọni ọkùnrin ogun àgbẹ̀lẹ́mọ̀ bí ogun òṣùwọ̀n gbogbo ara kìkì ogun alágbára tí káyàbá láṣọ àkànní òòṣà òòṣà òòṣà àkànní òòṣà tí ńlá tí ń bá máa lẹ́rù àkànní ogun òòṣà ẹ wo ibi tí ẹ gbóòrò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 Ah, Akọ̀rọ̀ bá ní. Prado fọ́ǹbù náà. Prado you fọ́ǹbù. If na me I go best, if na you to be best. Why you go talk say you no know am? Go make sense now. Sáà dey screen say sáà dey sell fat. Jẹ́ ìdílé oṣù yẹn. O ti dàbí tẹ̀lé ìdàgbà wò ni. Make I no tell you fast again. Yes. Leave back, they come out for come beat me. Come here, come beat me. Prado, you cannot do anything. No, do give it back. Come and beat, come and beat me here. Nígbà tó dà tó sin mi, inú àlàmọ́ àná àwọn tó a máa dé tó a máa dẹ́rù bá. Yes. O ṣàgbọ̀ gbogbo ní tí mo sọ fún ọ. Ẹ̀yin ti gbọ́ bàá mi. mi, ibi tí mo lè agbóyin lè mọ̀ pé o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 ògùn bẹ láàrin àmọ́ ń gbà mí kéèyàn wo ibi tí wọ́n bá sọ sí àwọn ẹlòmíì wà àpáta lórí wọn béèyàn bá dárí sọ èyàn kù dànù kò sé mú lẹ́nu. dúdú dúdú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 ọwọ́ àgbà nǹkan sáré yìí kò tọ́ wà tí ó lò ní ọwọ́ àgbà yẹn ń sáré palẹ́ sẹ́jà ká sì tọ̀dọ̀ rẹ kíákíá kẹ́nu ọmọ rí gẹ́gẹ́ bí tí mò ń sọ fún ọ kó o rí pé gbogbo àgbo ọmọ ò lẹ́bọ́ rúfakọ àparò rúbọ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 pé mi àkànní ẹkùn yóò níbi tí mò ń rè kó máa gùn mí gígígígígígígí kó má bàa ra ìra àkànní ewu kíní kan mo fẹ́ kó o ó rí pé mi rẹ̀ ó níbi tá a ti jọ tẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ mo ní yọ máa sọ bẹ́ẹ̀ mọ́ ah, bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ mi ò yọ sọ bẹ́ẹ̀ ni bá mi jíṣẹ́ fún kọmíṣánná pé òjíṣẹ́ o ṣùgbọ́n èmi akànní ẹ̀kùn mi ò níbi tí mò ń rè. èmi ló sì bí ọ akànní ẹ̀kùn akànní ẹ̀kùn. torí bá a bá ń gbèrò pé kùlù kan kú káwọn nìkan lọ rè aláboyún rẹ o kí ló ń sọ yé mi. ayé mi ṣùgbọ́n má fojú àníwò ẹni bá fojú àníwò ẹ̀bọ̀ra ni ń bọ́rú wọn yàtọ̀ akọ́nẹ́.